ọ̀nà táwọn kan dálẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ pé ó fẹ́ jọ tí ọlọ́ọ̀bà àtànábì faramá ṣùgbọ́n kìí ṣe ó ní àwọn tó wá ń ṣe ní wọ́n rò pé báwọn ṣe ń tọ́ yẹn àwọn fi fẹ́ pílìs ọlọ́run ọba dé òpin ibi àwọn pílìs ọlọ́run dé lọ́jọ́ pé ní ṣètẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ti ṣe wéèdè ó fẹ́ rí ọmọ ọlọ́run náà nígbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó lọ jáde fẹ́rí ọmọ ọlọ́run bá náà yóò sọ lè sòló kí àríyá alìmọ̀bà aláwọ̀tún fi tààbù pé àwọn fẹ́ sin lọ́run dé ògbóngó ló mú àwọn ṣe bẹ́ẹ̀ olùwàlẹ́ àti bẹ̀rẹ̀ rẹ̀ máa ṣára àlọ́ náà làwọn fẹ́ fi sọ ọlọ́run ọba pẹ̀lú tí kìí lọ́wọ́ sí wọ́n ní fàlà àtọ́kùn balẹ̀ orú bẹ́ẹ̀ wọ́n torí ẹ̀lànà sọ fún wa pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun ẹni tó bá ti mú nǹkan tí kò sí nínú ẹ̀sìn wa ọlọ́wọ́ bó reject ẹ̀ kò ní ẹ̀sìn níwájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹlọ́sọ pé ay mardudun alayhi ọlọ́wọ́ dá padà fún tàbí àwa tá a jẹ́ mùsùlùmí ga á dá padà fún la yuqbal ìjẹ́ tọ́gbà níwájú ọlọ́wọ́ fọ̀yàkúnù lè sọ̀híbi ìtààbù wọ̀dọ̀lẹ̀ àjọ́pọ̀ ẹni tó ń ṣe ìkàn dára láàmú ni ọkàn jẹ kó lọ ní wọ́lá yóò jẹ́ àlẹ́ àmàlì yìí ẹni tó bá ṣe bídà kò ní ní ẹ̀san lórí iṣẹ́ tó ṣe nas'alullah al-afiyah ẹ jẹ́ ká lọ sínú fẹ́rọ̀kù ó ní alifẹ́rẹ́kọ̀tún fòlá inú àwọn fẹ́rọ̀kù tí ó ní ìwọ̀n nìpínlẹ̀ tó fẹ́rọ̀kù nínú ẹ̀sìn ó ní fẹ́rọ̀kọ̀tún ṣíyà oníwà awwal oníwà awwal ma haditha bi maqtal Usman ìgbà àkọ́kọ́ tí ṣe àbẹ̀rẹ̀ láyé onígbà tó ń pa Usman حينما جاء عبد الله بن سبا اليهودي بقى عبد الله بن سبا تودي يهودي تودي وأحدث الفتنة في المسلمين تودى فتنة للعالم المسلمين أراكم كم بيت ممكن عبد الله بن سبا arákùnrin ni nípìnlẹ̀ Yahudi ni ó wá Islam ní ti ẹ̀tàn ní Islam jẹ́ ó wá bẹ̀rẹ̀ Islam ó ala sí nàbà Uthman radiyallahu anhu ó bẹ̀rẹ̀ sí nàbà jẹ́ nígbà tó gbọ́ fura si àlámọ̀ tí wọ́n ń kó lọ sí ilẹ̀ Misr nígbà tó dé Misr fawajada madinatan ngọ́mọ̀sá àìlúwà fi shiqaq wa nizaa orí ìlú kan tó jẹ́ pé àwọn ará abẹ káwọn kan máa ágíwò kan máa fa wàhálà nínú ẹ̀sìn ìní wọ́n wà fún nígbà tó débẹ̀ ó rò papọ̀ mọ́ ibẹ̀ ló ti wọ́n spread àwọn nǹkan tí ó dáa nípa Uthman ibn Affan radiyallahu anhu láti discredit Uthman àti ìjọba rẹ̀ so ọ̀rọ̀ yìí padà lè débi pé ó padà ní ṣáúkà láti ní sọ́rọ̀ àwọn mobilize lọ sí Madina so fàkánà akọrọmọ yakun and kọtàlù Uthman kọtàlù nípa Uthman oní fìtínà wá ṣẹlẹ̀ nígbà tí fìtínà ṣẹlẹ̀ tí wọ́n pa Uthman radiyallahu anhu wada'a ila tashayyu'i li Ali bin Abi Talib radiyallahu anhu ó wá ń pèpè lọ síbi pé àwọn èèyàn ní a lè ní kí wọ́n fi ìfẹ́ hàn sí wọ́n á náwó ẹ̀wọ̀n sí yìí ó báàdà rasul sallallahu alayhi wa sallam nígbà alábi sallallahu alayhi wa sallam lè ní kó wọ́n gba ìjẹ́ àlééfà lẹ́yìn àgbà Muhammad wọ́n jàgbà lọ́wọ́ rẹ̀ wọ́n ni fámìlì dáàlẹ̀ pẹ̀lú wákàtí zọ àwọn kàṣàyàn láti gbà yìí ṣíyà ti bẹ̀rẹ̀ وقد ذكر العلماء أن الشيعة فرق كثيرة ولا عمين ما صفوا pé àwọn Ṣíà ní ìpín tó pọ̀ rẹpẹtẹ ni wọ́n wọ́n ìpín kan bẹ́ẹ̀ awàlù fẹ́ràn kì í ṣe nígbà tí ṣe àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ni à ń pè ní al-mufaddila shayatu al-mufaddila àwọn mufaddila àwọn làwọn tó lẹ́fẹ́ wọ́n dà pé Aliyu wa afdol ju Abubakar Siddiq ju Umar ju Uthman lọ àwọn ilé àpò mufaddila ìwọ̀n wọ́n kàgbà pé Aliyu lórí ìdùn wọn lọ ni ṣùgbọ́n ó lẹ́tọ̀ọ́ náà fún ẹni tó jẹ́ wípé ó fẹ́ni tí ò tó kó sí àmì ìrùlé lórí àwọn tí wọ́n fara mẹ́rin ilé yìí nínú àwọn ṣíà ni àwọn fẹ́rọ̀kù zaidiya àti zaidiya àwọn ni wọ́n wà aqrab ila sunna jù nínú àwọn fẹ́rọ̀kù ṣíà wọ́n ni mufaddila àwọn kẹ́gbà pé abubakar wa umar wa uthman wa ali pé alilu wa afdal ló lórí jù wọn lọ ẹgbẹ́ bídà ni wọ́n bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó yá fẹ́rọ̀kù míì àwọn náà tún wọlé àwọn yẹn sọ pé aliyu ni wà sí yọrọ sọlá ìsọlá àlọsọlá àwọn ilé ló popular jù láyé sí pé anábà muhammad sọlá àlọsọlá ó máa ma sàsọ́lẹ̀ pé àlè ni khalifa lẹ́yìn wọn ìgbà tó yá àwọn míì náà ti ẹwà àwọn gulat àwọn ti sọ pé jibril alayhi salatu wasalam ó ṣe mistake ni anábìgà ló yẹ kó ni wọ́n rán sí tó pé alìjọ ànábì ló fi gbé ènìyàn fún alìrọ̀bẹ̀ lọ àwọn fúrakọ̀ lẹ́ẹ̀kẹrin àwọn ti ẹ̀lẹ́ wọn ni bá àlíyàn ìlà pé àlíyàn lọ́wọ́n wọn pé díẹ̀ díẹ̀ orí ibú kìí báyìí lẹ́ẹ̀kan náà wàláì gẹ́gẹ́ bí Yorùbá náà sọ wọ́n ni tọ́lọ́wọ́n bá padà lẹ́yìn èèyàn wọ́n díẹ̀ díẹ̀ ni so ìdán ẹwú bí kí níyẹn ṣe ń bó ṣe ń peléke sí sórí ẹ̀ ìmọ̀ bàbá sọ pé wà ìyáka wà sí gọ́rọ̀ muhdathat sọ́ra fún dédé àgbà tó bá ṣe bẹ̀rẹ̀ tó gbé bó ṣe bẹ̀rẹ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ títì tí níyẹn tí ó fi dín náà àwọn fẹ́rọ̀pọ̀ ilé àwọn ni àdìrọ̀ bẹ̀rẹ̀ àwọn ló jó níná na fẹ́rọ̀kọ̀ fàníyà fẹ́rẹ́kọ̀ ṣíyà ni fẹ́rẹ́kọ̀ ẹlẹ́kẹ̀jọ náà ni fẹ́rẹ́kọ̀ tó kọ̀dàríyà kọ̀dàríyà kọ̀dàríyà àwọn kọ̀dàríyà ni tí wọ́n kí láwọn ṣe alladhina yunkiruna al-qadar àwọn ni wọ́n sọ pé kọ́dà pé kò sí àwọn ń takò al-qadar mọ̀bàràmọ́ kọ́dà ẹ pé ìpín méjì ni àwọn pín sí gẹ́gẹ́ sí máa ń sọ ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni aljabari aljabari ya yaani albulẹ fi ìtìbátì padà àwọn tó dà pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní tó bá ká máa ṣe náà là ń ṣe àní kápá kankan àwọn ẹ̀dà pé ọpọlọwọ wúlò ìtọ́nà ń bá fẹ́ ká ṣe náà làwọn ṣe gbogbo nǹkan ọlọ́run ni tó bá jalè ọlọ́run ni tó bá ṣe dáadáa ọlọ́run ni ẹni tó sin lọ́run ọlọ́run ni ẹni tí ò sin lọ́run ọlọ́run ni àwọn dà pé fanahnu mujabbarun pé à ní choice kankan à lẹ́sà kankan sọ́dún àti pẹ́gbà lọ́mọ sọ pé wọ́n bá sọ pé faman sha'a falyakfur wa man sha'a falyu'min náà àwùlẹ̀ kápá àti gbàgbọ́ àti àti irú àwọn eléyìí wọn padà rí àmì fúrọ̀ kan làwọn náà àwọn ẹlòmíì nínú tiwọn àwọn náà ni àwọn tí àwọn jẹ lára àwọn padà rí ya lára àwọn ni mọ̀tẹ́sílà lára àwọn lọ́wọ́ àtọ́pẹ́ lómìnira pé ibo ni mọ̀tẹ́sílà wà tó pé in tó bí ọ̀rọ̀ nípa padà kíni làkàì làkàì ìbẹ̀lóbi àwọn kọ̀ọ̀kan nìyẹn fẹ́rẹ́kọ̀ ẹlẹ́kẹta ọ̀nà ni fẹ́rẹ́kọ̀ tó khawarij àwọn khawarij ṣẹ́kùn alladhina yakhrujuna ala waliyyil amri muslim àwọn alẹ́ tó jẹ́ pé aláṣẹ tó jẹ́ mùsùlùmí wọ́n ma takò wọ́n yẹ ṣùkún àwọn sọ̀tọ̀ àwọn wọ́n ma kó àwọn èèyàn wọ́n ma kó ẹ̀yìn wọn sí àwọn aláṣẹ pé ká má tẹ̀lé àwọn aláṣẹ wọ́n yìí kafiruna bil kaba'ir inú nǹkan mìta máa ń ṣe ni pé ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ wọ́n pè yàn kéfèrí lérí ẹ̀ wa yastahilluna dima'a al-muslimin àwọn ni wọ́n máa ń gbà pé káwọn pa mùsùlùmí kìí ṣẹ̀ṣẹ̀ nítorí pé ìgbà tí wọ́n ti lẹ̀ ní kéfèrí ó gbà pé kìí ṣẹ̀ṣẹ̀ kankan gẹ́gẹ́ bá ti sọ ẹni tó pa Abdurrahman abdulrahman ibn muljim tó pa ali radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n kápá ẹ̀tàn fẹ́ pa ó wá sọ pé qati'uni kit'atan kit'atan ẹmọ́ pàmílẹ̀ kan náà ẹgbẹ́ ní pápá ipart kí lè bá kí lè bá jẹ́ àdùn ìgbàgbọ́ ọ̀pá ali ọ̀tọ̀ àwọn tẹ́ bá pàmílẹ̀ kan náà nìyí ẹmọ́ pàmí díẹ̀díẹ̀ وزين لهم الشيطان أعمالهم nǹkan tó jẹ́ nǹkan tí ó dá àṣọ́dẹ̀ sí lọ́sọ̀ wọn wà ń alùgbòlówì wàtàtọ́rọ̀ fìdí àwọn khawarij ní àwọn aláṣejò nínú ẹ̀sìn ìdá òdí inú ẹ̀rẹ̀sìn lára wọn wà ìdá omi ìbáadà ẹ̀rẹ̀ tí wọ́n máa sin ọlọ́run bá àwọn boko haram náà wọ́n ní ẹkí yìí dì wà ìdá omi khawfun min Allah ẹ̀rí payọ ọlọ́run bá ẹ̀rí lára wọn siyam wa qiyam wa tilawatu Qur'an àwẹ̀ wà wọ́n ma kí wọn lóòrùn wọ́n ma ṣètìlá Qur'an walakin ala ghayri fiqh walakin náà kò sí torí ẹ̀ náà fi ọlọ́run bá kó láwọn tí ò bá ní orí bẹ́ẹ̀ ni ẹwú ìdàbà tá nísìn ẹwú ẹwú ọdún ìlú ìdọ̀lá rẹ̀ nísìn kò lè ní àǹfààní kan kódà láàfọ̀ òkò àfọ̀ òkò fẹ́ tó wájú pé ṣe àrùn náà ni kó lò bẹ́dẹ̀ àti nǹkan títí títí títí gbogbo ẹbí ìdàrú eléyìí ó ní tọ́ máa ń ṣe ọ̀nìyẹn eléyìí ni a fi ma àwọn khawarij ṣorẹ́ ìlànàgbà Muhammad sallallahu alaihi wasallam oróyìn wọn fún wa ó sọ̀rọ̀ nípa àwọn khawarij náà bẹ́ ó ní al-firqatu rabi'a ṣirku ẹlẹ́ẹ̀kẹrin tuqabilu al-firqata al-khawarij wa umul murji'a الذين yanfawna دخول الأعمال amali fil iman àwọn táwọn sọ wípé imani kò ní kankan bá ṣe pẹ̀lú iṣẹ́ tó bá ti ń dájú òdòdó sọ́lọ̀ bá sánà àtàlá ọmọ àjẹ́nà ni ọ́ àwọn èèyàn àwọn alásàlátù nísìn àwọn ènìyàn àwọn ẹgbẹ́ àwọn ẹ̀mọ́ wọ̀rí kò sí àkà àfáà nísìn ó lè máa bá gbogbo ọmọ àjọ ó lè máa bá ṣe zìnà lọ gbogbo ẹ̀ náà kò sí ọlọ́run bá ìnà láàgà àwọn gbàgbé táwọn bá ti nígbàgbọ́ jíjẹ́ mùsùlùmí sísọ láìláìlọ́lá nìkan ti kọ́ ní fáì rẹ̀ bí àwọn súnfí nísìnyí náà yàkùlú alìámẹ́lú làyẹ́dì kọlọ̀fẹ́ ìmá iṣẹ́ ọwọ́ rẹ̀ ni kò ní bá ṣe pẹ̀lú gbàgbọ́ ẹ̀ fàlì ìsán mọ́mí wà lọ́nà mìíràn mọ́mí ní ní ọ́ kódà pọ́mọ́sìn lọ́wọ́ ẹ̀rẹ́ sófí tàmáàrẹ̀ máa lọ́wọ́ sẹ́sùn tó ti ẹ̀dà yí pé wàlíyù gan ni kìí ṣe ẹgbẹ́ ànẹ́bí gẹ́tẹ̀ bá jẹ́ wàlíì lọ́dọ̀ sófin kìí ṣe ẹgbẹ́ ànẹ́bí kí dẹ̀ ló fa wọ́n tó pé ànẹ́bí ni ọlọ́run bá rán Jibril sóhun ni wàlíì ni wọn àtọ́lọ́run bá jọ ń discuss ni so bó lẹ́sìn máa fẹ́ tán ránṣẹ́ sí bó lẹ́sìn máa fi wé ẹ̀ńdẹ́ àwọn àtọ́lọ́run wọ́n jọ ń ṣe àwọn olè náà àwọn ilé náà àwọn náà pín gẹ́gbọ́n ṣe pín ó ní àmà ẹlọ sísàlẹ̀ dẹ̀ ó ní àmà al-sunnati wal jamaa'ah irú gbogbo tẹ́ bá fẹ́ rí láwùjọ nísìn tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àwọn tẹ́ sọ̀rọ̀ nípa àwùjọ ẹni tó bá mọ ìpìlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin nísìn ẹ máa rí kọ̀ọ̀kan tí àwọn tí àwọn tí wọ́n jẹ́ oníbídà aláwùjọ tí wọ́n pín sí ó ní àmà àdùsúnnà ọ̀jàmá tàbá ní àdùsúnnà ọ̀jàmá alhamdulillah ó ní àdúpẹ́ fọ́lọ́wọ́ bá o ó ní qad adāhum Allāhu ilā al-ḥaqq ọlọ́wọ́ bá ti fi àwọn ọmọ wọn náà gẹ́gẹ́ lọ́wọ́ bá sì promise náà al-Qur'ān al-Karīm pé fahada Allāhu alladhīna āmanū limā ikhtalafū fīhi min kìí sí pẹ̀lú kankan pẹ̀lú yọ̀ndọ̀ wọn náà ni wallahu yahdi man yasha'u ila siratin mustaqim ọlọ́ba náà ní máa ń fẹ́ tó bá wọn máa jó ọ̀nà òdodo ó ní fayaqulun alùsùn náà sọ pé al-imanu qawlun bil-lisan ìmánì ó wì lórí ahán wa i'tiqadun bil-qalbi ó sì gbàgbọ́ bẹ́ẹ̀ náà lórí ẹ̀mí rẹ̀ wa á lè rí nínú òsè rẹ̀ o lè pẹ̀lú ààrẹ níwà líyù lọ́dọ̀ alùsùnà kò mọ́ kí ọmọ kò mọ́ gbá àwẹ̀ tálùsùnà bá ti máa dọ̀ níwà líyù ó ní wà líyù ní ọ́n tó tọ́ wà líyù ti ṣe ìtọ́nù ọ̀tọ́ ni ìyẹn lè jẹ́ wàlí gbogbo wàlí yìí ni máa nà sọ́ọ̀hì so kí ni wàhálà wa àbá alájájá wàlí ní tòótọ́ ṣùgbọ́n ó fẹ́yàwó mẹ́sàn-án ajẹ́kọ̀ wàlí yìí kí ni wàlí yìí ṣe ìtàn torí pé ààrẹ oríkì yẹn ni michel yazidu bi ta'ati wa yanqusu bil ma'siya tó bá ti ń tẹ̀lé bó bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba imani ló máa lòkè tó bá ti ń yapa àṣẹ ọlọ́run ọba imani máa dínkù wọ́n ní àwọn ṣéwù tẹ̀sẹ̀ tí a lọ àdé ni ọjọ́ mélòó wọ́n ní 21 days òṣìṣẹ́ ọlọ́run ọba ó fi sọ̀látù jamaa òfin ilẹ̀ for 21 days 5 times 21 márùn-ún tó yẹ kí lójúmọ́ mélòó ló jẹun that's one of oh five àbí òfin sọ̀látù jẹ̀máà lẹ̀ fún one oh five times tánàbí sọ pé man taraka sàlátà jùmọ̀ ìntàháwù náà ń bí àtọ́bà Allahu ala qalbi tí a bá máa fọwọ́ yẹpẹrẹ fi jímà mẹ́ta lẹ̀ tẹ́gbẹ́ ó kàn out of levity tọ́bà Allahu ala qalbi ẹ̀mí rẹ̀ ọlọ́wọ́ bó kù sí tutọ́ bá ọlọ́wọ́ ní iye ọmọ so ní wọ́n sí pé bọ́sẹ̀ títà wọ̀nyàn celebrate ẹ̀yàn wọ́n sí àdàwà lè ṣe ìtàn tó pé èsù ló lọ ṣe ákìdù pẹ̀lú fún 21 days yẹn tó bá fi mú afọ́jú tánàbí sọ pé idan fàájì tó bá ń gbọ́ ìran ọdọ̀rọ̀ ákì tí ó lè ní kọ́ìlì tí ó mú mọ́sílásí onílàkínàwó láyà zóòlù bí amẹ́lì mọ̀tílápàá ni ẹwà lùsọ́nà láyà zolo bizawali lè amẹ́lì mọ́tìlákan tá a bá ti ríṣẹ́ tíṣẹ́ ò bá ti tẹ́ni tó ní mọ́ni ò bá ti ṣiṣẹ́ a lè gba ìmọ́ni kúrò lára ẹ̀ straight kásọpá rẹ̀ gbà lójú ẹsẹ̀ dáàmà takúlù olè khawarij bí khawarij ṣe ń sọ lọ́dọ̀ khawarij ààrẹ onísọ̀látò jama'a lọ́dọ̀ khawarij náà fọwọ́ káàkiri wala yabqa máa zawalil amali kullihi bákan náà gẹ́gẹ́ bí mọ́rìjì àṣẹ ń sọ ó lè fi iṣẹ́ yẹ̀sìn ilẹ̀ láì ṣe kó tún àmọ̀ pẹ̀lú ààrẹ ní mùmínì wọ́n lè yòlè máa dẹ́sẹ̀ fún kó orí ọ̀fẹ́ ọlọ́wọ́ bá kó máa pọ̀ sí ọ́dá pẹ̀sẹ̀ bíbélì kan ni kàmàtàkùlù mọ́rìjì a gẹ́gbà mọ́rìjì àṣẹ sọ ó ní bal min al máa tàwọn kàwọ̀ kò fún èyí tí èèyàn bá fi kalẹ̀ nínú iṣẹ́ ló sọ̀rọ̀ di kèfèrí níwọ̀n bá àwọn kankan wà fún èèyàn bá fi kalẹ̀ ó ní báyìí bí nàìjíríà amẹ́ ó ní ó ń bẹ nínú àwọn iṣẹ́ nítòótọ́ máa tàwọn kò wú kò fún ní bẹ́ẹ̀ bí fífi kalẹ̀ ní kò fún ní kàtàkì sọ̀lá àti gẹ́gẹ́ kí èèyàn wọn lọ pẹ̀tàrí kò sọ̀lá àti kà á tó bá fi mọ́ كافر قال التابعي الجليل عبد الله بن الشقيق ومن كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر إلا الصلاة ولا أصحابي kò sí nǹkan kan nínú ẹ̀sìn tó ẹgbẹ́ ní àbá ti pàtì wọ́n gbà pé kéfèrè léèyàn ju ìrun lọ tí wọ́n bá ní bàbá tí ẹ bá kírun tó tọ́dájì rẹ̀ ni ṣùgbọ́n kéèkéèrún tó bá fi kú o lè tọrọ àforíjì fún tó bẹ́ ìnà àádà lẹ́dì ìbẹ́yìnà wà bẹ́yìnà mùsọ̀lẹ́ mẹ́n tàrọ káfà pàdùkáfà anábìlẹ̀ tó wá fẹ́ múlẹ̀ tí ó fi two months ago or thereabout ẹnìkan ṣàwà dé ẹ̀ sísà brọ́dà kan ó ṣaláìsí mo ṣe àṣọ àṣọ kan yẹn lọ ó mobilizer fine ẹ̀sùn pé tí janaza bá ti dé gbogbo program mi ti délẹ̀ janaza yẹn lè ó fún ní ọ̀la èmi náà tọ́jú jẹ́ máa ká tó máa lọ mọ́ wá òun pẹ́lẹ̀bẹ̀ pé kò serious ó lè kí ló jẹ́ kó lè ṣó máa ń kírun ah! ilé gbogbo ẹnu dáhùn ní kẹ́ẹ̀kírun ní kí wọ́n parọ́ kẹ̀kẹ́ ọ̀hún lẹ́yìn kò sí ìdábẹ́ lọ ṣe ẹ bù mọ́lẹ̀ ẹ mọ́ wálẹ̀ fún lákínyẹlé o ẹ bá wálẹ̀ fún wa láyé jẹ́sẹ̀ lọ́dọ̀ ọmọ ọba gbogbo lẹ́yìn sàlẹ̀ mùsùlùmí kéṣe kéṣe mùsùlùmí ẹni tí ìbá ti kí wọn ẹni ẹ̀ kéṣe mùsùlùmí kódà kódà kó àwọn èèyàn lọ kódà kó jólóye mọ́sálásí tí ìbá ti kí wọn ó ti dáràn wọn lè kó lóye ó ní wàmí kúfùrù ni ni wọ́n fi sọ wípé ká máa sọ pé à ń pín ẹ̀sìn sí usul àti fòró pé tẹ̀ksímù dín ilà usul wà fòró pé àwọn akán ń bẹ nínú ẹ̀sìn tó jẹ́ pé usul ni èyí yapa ẹ̀ ẹ̀ tó bá ti yapa ẹ̀ di kèfèrí àwọn akán ń bẹ tó jẹ́ pé fòró ni àwọn àyẹn ní akẹ́tún ẹ̀sìn ni béèyàn bá yapa ń bi yẹn ẹni yẹn ò di kèfèrí inú tẹ́lẹ̀ àní tẹ̀símù yẹn gan tẹ̀símù àwọn tẹ́sílà tẹ̀símù àwọn rationalist kí ló fà ìdí ni pé ìrun ní ẹ̀rí sọ pé ẹni tó bá fi ilẹ̀ káfẹ́ ọ̀hún ìrun sì ní iṣẹ́ ni ẹ fi ẹ̀sìn ilẹ̀ lódìdí ọlọ́run bá ní ká ṣe gbogbo ẹ̀yìn so because ìyẹn ni orí ìyẹn ni ó máa ń pa ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ alákàdá ibẹ̀ náà máa ń lọ síbẹ̀ níbóló ti yapa ibi fòrò ni so dínà ìpínlẹ̀ ọba ń bẹ kódà ó tún yapa níbi nǹkan míì tó jẹ́ nǹkan pẹ̀lú òṣòlò gánà so ṣùgbọ́n ẹ̀rí ni ó máa wà nǹkan mi wà nísìn táwùkù táwọn èèyàn fi zaka lè láyé Abubakar èdè amadi ni zàká àbẹ́ẹ̀kọ́ nígbà tán fi kalẹ̀ kí ló bàtà Abubakar bá wọn jà lórí ẹ̀ Abubakar bá wọn jà sí torí pé wọ́n jẹ́ mùsùlùmí ni ó bá wọn jà torí pé ó mọ̀ pé tí wọ́n ṣe yẹn ni ó ti tán bá dúó sórí ẹ̀ ajẹ́ pé ti taka àdísà náà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti taka yà al-Qur'an al-Karim láti umirtu an hatta yashhadu an la ilaha illa tó fi kàdísà yẹn fún wọn in tí wọ́n fi ilẹ̀ wọ́n fi ámà lulẹ̀ ó dẹ̀ ń bá wọn jà níjà pé wọ́n lè kìí fẹ́rí ó ebi tẹ́ bá ti fi islam lẹ̀ ni wọ́n tako nǹkan kan tó jẹ́ amal nínú ẹ̀sìn so ìlànà eléyìí nínú àwọn àlàyé tó yẹ kó yé ẹni tó bá jẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni oníwà mí nàlẹ́ amẹ́lì má ta òkú kẹ̀bẹ́rọ́ ó dẹ̀ bẹ nínú sẹ́tù kẹ́kọ̀ọ́ tí a bá fi kalẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni mí ń kàbá irú dùnú láyà tẹ́lẹ̀ kófò tó yẹ kó ẹ̀ṣẹ̀ tó tóbi ni láyà tẹ́lẹ̀ àlùfòfò kò sọ yẹn di kèfèrí kò sàn rí kẹfẹ́rí mọ́fàlá èèyàn yóò zàká ṣùgbọ́n kò dà pé ó dà kọ́ràn rẹ̀ ní ṣùgbọ́n kẹyọ zàká fọwọ́ muslim mọ̀rọ̀tẹ́kìbà kẹmíra èèyàn ní owó tó tó lọ hajj kò lọ sí hajj tó fi kú musulmi náà ni káfíìrì ní ṣùgbọ́n ìyẹn lálàáfíà tí ó fi kírun kò kírun káfíìrì lòun bọ́tẹ́ bá lówó tó tó yọ zàká tí ò bá yọ zàká lókùrúgbà tí ò bá gbà pé zàká fi sọ̀rọ̀ àyàn bọ̀ tàríkù sọ́lá dá pé ọ̀ràn yàn ni rún tí ẹ̀ kò wá kí kèfèrí ni ẹnìkan dá pé ọ̀ràn yàn ni hajj ọ̀ràn yàn ni zaka kò wá lọ hajj tó fi kú kò yọ zaka tó fi kú ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ tó tóbi ló ṣẹ̀ ni kìí ṣe kèfèrí tòní fàáza ó wà tafsil alẹ́lẹ́ alẹ́ alùsùnà tó àjẹmá bá alùsùnà ṣe máa ń fọ́ sí wẹ́wẹ́ fún wa nìyẹn alhamdulillah ó ní àwọn alùsùnà wọ́n wà yẹ́jùmá bẹ́yìn àyàtì muwad alẹ́tì tamasa kàbí alimọ́rìndínlá alùsùnà máa ń mú papọ̀ àwọn àyà àdéhùn ọlọ́run ọba èyí tí jẹ́ pé àwọn mọ́rìndínlá máa ń súnmọ́ wà àyàtì lùwàáyé àti àwọn àyà ìyà alẹ́tì tamasa kàbí alikawari èyí táwọn akawari fi so máa ẹlẹ́gbẹ̀ẹ́ náà mùsùlùmí tó yẹ pé àwọn àyà nọ̀sọ́ọ̀sọ̀ wà ìbẹ̀lú máa ń gbára lé yóò máa fi ìgbára lé yẹn tí ma yà pàṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ẹnìkan wà kó sínú ìyàpọ̀ ọlọ́run bá kan tó tóbi ìyàpọ̀ ẹni tóbi ó wá ti mú wà rẹ̀ kọrin inú justification rẹ̀ ni a mọ́ ẹni pé sábàánà sọ pé iná làábdá adnaba dhanban tí a náà sọ pé ẹrú ọlọ́run bá kan ó dá ẹ̀ṣẹ̀ kan lẹ́yìn ìgbà tó dá ẹ̀ṣẹ̀ yìí tán ó wá sọ pé rọ́bì tí ó lè wọ́n tó bá lè yá ọlọ́run bá forí jì mí o dá tó bá mi o mo ronú kó wà dá o ó ní faqala Allahu azza wa jalla alima abdi anna lahu rabban yaghfiru dhunuba ghafartu li abdi ọlọ́wọ́ wà sọ pé ẹrú mi ti ẹ̀mà pé ọba kan máa ń forí jù yàn ọ̀dà mo ti forí jù àwọn ẹni fàyẹ́dà fàyọ́ ní ẹgbẹ̀dà yóò bá tún ọlẹ́ẹ̀kejì yóò tún máa dẹ́sẹ̀ yẹn tó bá tún ti dẹ́sẹ̀ yẹn yóò tún tó bá ọlọ́wọ́ forí jù yóò tún ọlẹ́ẹ̀kẹta yóò lọ dẹ́sẹ̀ yẹn yóò tún tó bá ọlọ́wọ́ forí jù yóò tún ọlẹ́ẹ̀kẹrin yóò tún tó bá ọlọ́wọ́ forí jù tó bá dorí ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ sọ ẹni kó wà lóyìn pé ìwà àbàjẹ́ kan tó ń ṣe ẹ̀wọ́n tó bá alhamdulillah so ní ẹlẹ́ẹ̀kẹrin àníbi sọ pé ọlọ́wọ́ bí gafọ́n tó lè àbì ìwé ẹrù mi mo ti ṣe máa ṣe tó bá wọ̀ wọ́n tó rí jọun ẹlòmíì àwọn nǹkan tó wọ́n jì mọ́ nìyẹn ẹ wà á rí tilẹ̀ pé yóò máa ṣe àwọn nǹkan ńláńlá tẹ́yìn wọn ò bẹ́ẹ̀ irú ẹni yẹn báwọn àwọn mórídìá ni wọ́n ṣe báwọn àwọn mórídìá kí ni wọ́n máa ṣe kí ni o kí ni wọ́n máa ṣe báwọn tó lọ́lọ́ni afa aminu makrala ọlọ́ni ṣe ṣe makro ọlọ́wọ́n ọba tó ṣe é fọ̀yà sí mi yóò ti wá gbàgbé nígbà tó ń ṣe yẹn yóò tó gbàgbé ẹni tó jẹ́ pé anẹ́lúwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ pé ó dọ̀mọ́ná látara kí ni innal abda la yatakallam bil kalimati min sukhtillah ma yulqi laha balan ẹ̀rọ yóò sì sọ gbólóhùn kan pẹ́pẹ́ kò tiẹ̀ ní sẹ́mi rẹ̀ ń bẹ̀ kò kàá sí gbólóhùn tó sọ yìí yẹ́rfà ọlọ́run bí àdá ọ̀jẹ́ ọlọ́run fi sọ pé ẹ fi gbéga nípò ẹ fi sọmọdọmọ àjẹ́nà ó sì lọ sọ bí wọn fẹ́ kó tí ẹni sáré ń kò ní sẹ́mi ń bẹ́ẹ̀ ibi náà yóò padà náà tó jẹ́ fún ó sínú ọmọ náà a ń bọ̀ sí bọ́sí tí máa máa ṣe so tí a bá ti rántí nọmba 1 yẹn kó máa rántí nọmba 2 náà báàlù súnà ṣe máa ń ṣe nù náà eléyìí oníwà àlẹ́m ẹjẹ́ ká lọ sí kókó oníwà àlẹ́m onílọ́mọ ولم يتجاوزوها بشيء ولم يولدوا كلاما مما لم يجيء فيه أثر عن رسول الله tó bá yẹ pé àwọn èèyàn tó bá yẹ pé ìgbà tá dáadáa lè dé tó bá yẹ pé wọ́n bá kàn dákẹ́ ní tán kó sí táwọn èèyàn ò sọ ọ̀rọ̀ tí ò lẹ́rìí láti nu súnmọ́ àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam táwọn sàájú ò sọ ó ní kò ní sí bí dáa eré ó túnmọ̀ sí pé kálukú ká gbìyànjú ọ̀rọ̀ tí ó bá ti lẹ́rìí ká má ṣe kí ni o ká má sọ ọ̀rọ̀ tí ó bá ti jẹ́ pé ó wà lápọ̀ọ́lẹ̀ báwọn sọ̀hábà sọ rẹ̀ ká má ṣe kí ni o ká má sọ rẹ̀ tó gbé ọ̀nà tí bídà máa ń gbà wà tó máa ń gbà wọ náà òun náà ni látara káwọn yóò ṣèṣe sí táwọn yóò gbà lọ́wọ́ wọn tó bá yẹ kó jọ tí Muhammad Ilyas tó dójú ọmọ tẹ̀lé kalẹ̀ tẹ́lẹ̀ àkànbá dá lóhùn kò nífẹ̀ẹ́ tó báyìí ṣùgbọ́n nígbà tó pèpè táwọn èèyàn dá lóhùn òdìpòdì bídà tó bá ẹgbẹ́ tó jẹ́ pé àwọn mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe kútùbà rẹ̀ kútùbà níjọ jímà ẹnìkan ní ọ̀pọ̀ sọ́wọ́ àṣùfáwọn èèyàn mo tó ti pé mọ́ mọ̀ dé kápẹ́jọ́ tẹ́mi àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ní ẹjọ́ kọ́ takò ní tí wọ́n sì fààyè gbá nǹkan eléyìí kápẹ́jọ́ tẹ́ tó sọ kú ló bílẹ̀ àti nǹkó fọ́ kápẹ́jọ́ tó ti dé kó tó rí kó tó fi ṣígbé kún kápẹ́jọ́ tó ti bẹ̀rẹ̀ ní ẹnì kankan ti dánú tó kàn dó sàárín ọjà nílọrin pé súnnà lámọ́ ń sọ súnnà lámọ́ ń sọ táwọn yẹn ọ̀gá bí àbí nǹkan ṣe eléyìí tẹ́lẹ̀ kan dánú pé kò ní sí kéèyàn ní níta fọ́wọ́ kò ní development eléyìí nǹkan túmọ̀ sí ni pé sáré dá ọ̀rọ̀ títí láti wádìí ìjólẹ́rí nínú kitab àbólẹ́rí nínú súnà àdúgbò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam إليه إن شاء الله تعالى نكتفي بهذا أقول ما تسمعون أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته Agora então, nípa ọ̀pẹ tó bá ti gbèrò jùlẹ̀ tí ó bá kírun ti di káfù àdìsí wọn pé jọ pé wàá mú tó bá di yámàlìkì àwọn ọ̀pẹ nìkan yóò mú ìmọ̀ tó kéré bí ọmọ inú ogún wa jẹ́ pé iṣẹ́ kan tó wọ́n mi náà nìyẹn tó ọlọ́run tó padà dárí jì ní padà mú kú nù náà padà fi sínú ọ̀lùdẹ́ náà mo fẹ́ kẹ́kẹ́ wá ṣe jámọ́ láàrin àdìsí yẹn. náà 喂。 ìyẹn pé a lè ṣe ìrọ́ tí a lè ṣe ní german báyìí sáàsì ló ìtàn ìwọ́n lọ sí program ìdílé mi lọ sí akẹ́kọ̀ọ́ ìdíjà àwọn ṣe bẹ́ẹ̀ àtọ́bà wọn ṣe wọ́n dájú jẹ́ lọ́bìnrin ká àwọn ṣe ìdíjà àwọn ṣe wọ́n dájú jẹ́ ká má lọ àgbàdo bẹ́ẹ̀.

kàwárìj. sọ̀rọ̀ àwọn kàwárìj pé àwọn ní pé mo rí pé lórí àlàyé yín wọ́n ní quality àwọn tó wà ní society. òkè táwa rí nínú àwọn tí wọ́n gbàgbọ́ yìí láwùjọ nínú you understand tí wọ́n gbàgbọ́ yìí tó wá ní pé wọ́n criticize ẹ̀ tó jẹ́ olórí láwùjọ tí wọ́n wà. one ṣé a lè fi wí alákọ̀ọ́kọ́ àwọn àwárí àdẹ́lẹ́kejì wá ní wípé ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé kò ṣe pé wọ́n ti kó sínú àwọn ti wà ní ara ìjọ ìdẹ́gbà. ẹ kí n bèrè ẹ jẹ́ kí tí wọ́n torí pé uh, ó ní bá ṣe nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wọ́n ní ìgbà tí mọ̀ ń ṣàlàyé nípa àwọn khawarij ló dàbí pé lára politics àwọn tá a pè ní khawarij tá a lè sọ pé ìjọ tí ó ti sọnù ni wọn ló dàbí pé inú politics wọn ò ní pé wọ́n ní wọ́n máa ń criticize ẹni tó bá jẹ́ authority ní àwùjọ tó tàbára àwọn tó ń jẹ́ àwọn táwọn náà tí wọ́n mójú tẹ́sìn àbí tó wá nínú quality yẹn tán jálàgbọ̀ yìí pé ṣé wọ́n ti ń jọ khawarij nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ti ń jọ khawarij èyí tó ń jọ khawarij òní pé ànàbà Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àhàdíf pé a máa rí nǹkan tí ọkàn wa máa kọ̀ lára àwọn olórí ìbánibọ̀ wa sọ ní pé fasbiru hatta talqawni ala al-hawd ẹmú sùúrù ẹ fara dà tó fi jẹ́ pé ẹ pàdé mi níbi hawd láìpẹ́ àmọ́ gbogbo bọ́dì gbogbo pressure tí ẹ ní láyé nígbà tí ẹ bá ti mú mi yẹn ọlọ́run ó fi gbogbo gbogbo ìbànújẹ́ yẹn gbogbo wọ́ọ̀rì yẹn yọ̀rọ̀ ó túmọ̀ sí pé táwọn ìṣọ́lá ìṣọ́lá rẹ̀ kọ́mẹ́ǹtì nípa àwọn olórí náà ní ká mú sùúrù nípa àṣìṣe wọn mímọ̀ wá takò wọn ní gbangba bóyá ní kútùbà ní ní jọmọ́ ní àbí lórí rédíò ní àbí ní public gathering bíi báyìí ní nínú ìṣesí tó jẹ́ kóta kó súnà tàbí àwọn sọ́lá àìsọ́lámù anábìlì mọ̀nà ọ́ a mẹ́rin àmìrì ṣe àyìn fàlì àṣìlẹ̀ ṣe àyìn yẹkọrọ wọn ẹni bá lọ́tí sí kankan lára àmìrì lára olórí anábìlì kó mùsùlù pa so mí mùsùlù yẹn lábẹ́rẹ̀ òní pé kámọ́ta kò wọ́n ní dáná tabala advice àlè fún wọn sọ́ọ̀rọ̀ anábìlì ká fún wọn sọ́ọ̀rọ̀ ká sọ nǹkan tá a ní ká sọ fún wọn tán bá gbà á ó dà bẹ́ẹ̀ tán bá gbà níbi nípa kọ̀dẹ̀ àdé ìtàmà àlẹ́ ó ti ṣe ojúṣe títí ẹ̀ ó tó ní lóòrí pé kó bọ́ síta kó lọ á sọ̀rọ̀ fún wọn àgbà orí eléyìí nínú àwọn kan tó jẹ́ pé ó tako ìgbàgbọ́ mùsùlùmí ni orí eléyìí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run wa yóò sọ̀rọ̀ àrẹ bẹ́ẹ̀ àwọn mímọ̀ criticize àwọn established authority so bóyá àwọn tí wọ́n jẹ́ olórí títí òṣèlú ni àbí àwọn tí wọ́n jẹ́ olórí títí ẹ̀sìn ìgbé àní sẹ́fọ́lọ́dá pọ́lísì Buhari ó jí speech Obama kàkí ló kàn kí ni wàhálà rẹ̀ ṣé èèyàn ló fẹ́ gbé kí ni wàhálà rẹ̀ fẹ́ kàn dára nínú àmì ẹ̀ ó yẹ kó apologize ó yẹ kó ṣe kí nìkan wàhálà òṣì tó kàn máa dára ẹ̀ láàmú irú àwọn nǹkan báyìí kò ní ìdí mùsùlùmí lẹ́yìn voices sí irú àwọn nǹkan báyìí kò yẹ kó ti bá ní importation rice kí ni filẹ̀ kò ti bá ní àmì kẹ mùsùlùmí jẹ́ mùsùlùmí lóyìn tí wọ́n ń ṣe nǹkan títí ẹni náà téèyàn bá ti wá fi ìlànà ẹlẹ̀ ìgbà tí bọ́sùn máa kàwárì àwọn oníbi dáàmì ṣùgbọ́n fẹ́ ní wáyé kèfèrí kò ní kèfèrí ṣùgbọ́n ó jẹ́ tó yẹ pọ̀ lọ́wọ́ bá ní aspect ìjọba wọ́n ní ẹni tó bá pé gbogbo environment tó ń rí ń ra àwọn nǹkan tó jẹ́ pọ́n tako sunna ẹnìyàn wá ń kúrò ń bẹ kí advice ta ní fún irú ẹnìyàn eléyìí advice ta ní náà ni pé kó ní istiqama kó dó dédé lókùn ìgbà tó bá jẹ́ pé kò ń ṣe wrong assessment environment ló ní ẹgbẹ́ ìlú mìíràn àti jẹ́ pé ó máa ń ní wrong assessment environment ẹ̀ tí wọ́n bá ti ní correct assessment gbogbo assessment téèyàn ṣe yẹn tí ò bá ti fẹ́ bọ́ èèyàn kí èèyàn fún lẹ̀ tẹ́gbà náà bá Muhammad sallallahu alaihi wa sallam ní tó sọ fún ọ̀dọ́ ìfà náà nìyẹn àrẹ́bìn ní tẹ́sẹ̀ tí ó kàlẹ̀ fẹ́ ọkọ̀ tó lára gbogbo àwọn bí táwọn èèyàn pín sílẹ̀ kankan yẹn tẹ́gbẹ́ òun débẹ̀ orin tó kakọ súnà ń bẹ̀ tí ò ṣe jamaat islam recognize wọn náà ni tó bá bá ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá tó bá wà nípa musulma nípa muhammad ó dà kó jẹ́ èèyàn nìkan so ní gbogbo nàìjíríà yìí kó jẹ́ pé nìkan bá ní alùsùnà wọn ni jama kò rí bẹ́ẹ̀ o alùsùnà pọ̀ nàìjíríà o ṣùgbọ́n kó jẹ́ pé iye nìkan tiẹ̀ ní lagos jẹ́bù jẹ́bù imam ahmed rahman allah ta'ala àtàwọn ẹbí méjì kò rí lẹ́lẹ̀ dúró níwájú victimization súnà náà ni eléyìí kò tí sí láìfi kankan níbẹ̀ náà ṣíṣe dékìr Allahu akbar akbar lẹ́yìn ọdún ní jama'a bí asọ́hẹ́ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ pé àwọn onímọ̀ sọ pé a ní ṣe ní jama'a torí pé nọ́ọ̀sù tí àwọn èèyàn mú wá nípa ti Abu Hurairah tàbí ibn Umar àwọn òkọ̀ sọ́dà àjàmá pẹ̀lú ẹ̀ wọ́n lọ sọ́jà àwọn méjèèjì tán bá kọjá láàrin ọjà lójú ọ̀nà wọ́n mọ̀ sọ Allahu akbar Allahu akbar Allahu akbar àwọn ìlú mi wà gbà tó bá ṣe jókòó yìí kápẹ́ àwọn àsìkò yẹn tẹ́nìkan bẹ̀rẹ̀ sí bá Akbar Allahu Akbar Allahu Akbar tẹ́nìkan náà sọ tiẹ̀ ń bẹ̀yẹn tẹ́nìkan náà sọ tiẹ̀ ń bẹ̀yẹn bẹ́ẹ̀ máa rí pé tó bá rí Akbar kẹ̀dí ẹ̀rọ ẹlòmí wálé láyé làhámbẹ́ ẹlòmí ó bẹ̀rẹ̀ Allahu Akbar kò ní jẹ́ pé ẹ kàn rí pé àwọn èèyàn ń sọ nǹkan yìí ni kò ní jẹ́ pẹ̀lú kọ́rọ̀sì kan náà eléyìí ó the salt in wa kẹ irú ẹni báyìí wọn ti mọ pé kò lẹ́rìí bọ àwọn onímọ̀ míì wà táwọn èèyàn máa ń sábà kóòtù nípa tó bá dé mọ́ dékòrò jàmáì generally kànáwà wí rahmanullah ta'ala bákan náà wà sàyóòtì irú mọ́mù náwà wí irú mọ́mù sàyóòtì àtàwọn onímọ̀ míì àwọn náà máa ń sọ pé jàwáàzù pé kà ṣe àdékẹ́ ní jàmáì láìkí alhujjatu alayhi ètò ẹsẹ̀lẹ̀ òun náà ni pé ó jà yẹn against wọn ló wà níbẹ̀ rí tán mú wá àwọn ìjọba pé ìtumọ̀ láti wọn bẹ́ẹ̀ ni torí pé tó bá yẹ pé kò sí ìtumọ̀ ìlú bẹ́ẹ̀ àwọn sábẹ́ àdàbà Muhammad sallallahu alaihi àwọn làbárí tàbí àwọn ṣe wallahu ta'ala alam torí pé tẹ̀kbíru muwafaqo wa musadafa ni pé kìíní yẹn jọ ń forí sọ wọn ó jọ ń bára wọn mu òun ṣe ti pé ti jẹ̀máyé pé àjọ fẹ́ ṣe lẹ́yìn sọmárì tí wọ́n sọmárì tó ń lọ kí ni the last. náà jazakumullahu khairan eléyìí náà irú ẹ̀rí yẹn pé ká sọ pé irú ẹni yẹn onígbàgbọ́ la ilaha illallah ihtimal wà bẹ́ẹ̀ kama ihtimal tó wà bẹ́ẹ̀ rí yẹn ihtimal tó wà bẹ́ẹ̀ ni pé ṣe bínú àkídà al-sunnah wal jamā'ah náà tàbí al-iman qawlun wa 'amalun kọ́ọ̀lù wà àmàlù lórí àlàyé táwọn onímọ̀ sí lórí yẹn ni pé irú ẹni yẹn tó ń dàlà ni kílátò làámàlù kílátò àlàámàlù pé nǹkan yìí iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ tó kéré ni iṣẹ́ tó kéré oníṣẹ́ tó ṣe inú bí jápẹ́tẹ́ bá lọ wò inú àdìsá nígbà Muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ nípa ọkùnrin tó ní kán bọ́ọ̀nù òun tó ń bá kú tán ànábi inna rajulan lam ya'mal khayran qatun ọkùnrin kan tó jẹ́ pé kò ṣiṣẹ́ rere àwọn onímọ̀ ni ìbára yẹn wá ní ìbára pé kò ṣe tí ìwà ṣe rere kí ni ọ̀gá ṣe olóore àìmán so túmọ̀ sí kọkùnrin ò ní ìmán nílá ó ní ìmán bọ̀ torí pé nígbà míì tí nǹkan bá kéré nínú sẹ̀mí èèyàn wọ́n máa ń ṣe ìtìbáàrò pé nǹkan yóò sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí nǹkan bá pọ̀ nínú sẹ̀mí èèyàn wọ́n máa ń ṣe ìtìbáàrò pé kò sí ilẹ̀ yẹn báwo ni ìgbà tí àwọn Aisha radiyallahu anha tó sọ wípé kana Rasulullahi sallallahu alaihi wasallam yu'jibu tayamunu fi tana'ulihi wa tarajjulihi wa tuwurihi anábì sallallahu alaihi wasallam ó gbọ́lá fún mímọ̀ ṣe nǹkan lọ́tún lọ́tún ó fẹ́ ya wọn ni ó fẹ́ ṣe ìmọ́ra ni ó fẹ́ ọbàtà ni ó wá ní wà fi ṣáàni lè gbogbo nǹkan rẹ̀ pátá ọ̀tún ọ̀tún ni tó gbé kí ní ẹ̀pọ̀ nínú sẹ̀mí ànábì lòfin bẹ́ẹ̀ ni ó dá só máa ń fi ọwọ́ só máa ń clean pẹ̀lú ọwọ́ left hand ó dẹ̀ sọ pé wà fi ṣáàní kò lè bọ̀ kí ni ó jẹ́ ká yọ ní tí ó jẹ́ ká yọ pé kò ń ṣe pé ó máa ń fọwọ́ left hand clean á lọ sọ́nà àdísà bí kọ̀tádà pé ànábi sọ pé wà láyà tá máa sa àdókùn mí nàlẹ́ kálá bí ẹ̀mí tẹ́lẹ̀ ọ̀kan yín bá bẹ́ẹ̀ clean tó bá toilet tán kò gbọdọ̀ lu ọwọ́ ọ̀tún ó tàn sí kúlì yín ẹ̀ except ẹ̀kún bẹ́ẹ̀ tọ́mọ́ pé ẹnìkan ó ní email ó wá fẹ́ tàta rẹ̀ di ọmọ àlìjẹ́nà except ẹ̀ wípé ìmọ̀nì rẹ̀ yìí ni amẹ̀lú wà ń bẹ̀ lórí àkídà àlìsúnà àjàmọ́ ẹ̀ fi kún bẹ́ẹ̀ mo rò pé n get explanation mi so tẹ bá sọ pé ó bá ní ìmọ̀nì tó bá ní ìmọ̀nì ní tòótọ́ yóò lo amẹ̀lú pẹ̀lú ẹ̀ tó bá àlì ìmọ̀ kó o lò wọ amẹ̀lú amẹ̀lú náà ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní pé alhukumu ala nas bil tá a bá sọ pé ẹni yìí ẹni jẹ́ kèfèrí kúfù tẹni ẹjẹ́ náà ní ó lè pín sí oríṣiríṣi ìpín ibi dáàtò wá pín lábẹ́ tafsilu yẹn ibẹ̀ ní orún táwọn Sheikh Al-Albani ń sọ ibẹ̀ ló ti lè wọlé ẹni nísìn ohun òkè ọmọ tàkásílà káfíòrù náà ni kìí sí pé kò kí òun jà fídà kìí sí pé kò jiyàn pé ọ̀ràn ìrìnrìn lamiyazal káfíra kèfèrí náà ni ṣùgbọ́n kúfùrù rẹ̀ a establish ẹ̀ pé ni ìyàtọ̀ rẹ̀ kọ́lọ̀ ń fi jẹ kèfèrí nínú iná ló fi jẹ tó bá pín níwọ̀n bá tó bọ́ wá ṣe nínú ìjọsìn nínú ìrun tó kí yẹn pẹ̀lú ìjẹ́ òòjú rẹ̀ tó bá pín níwọ̀n bá nǹkan yẹn tó bá yẹ pé ọlọ́run bá fẹ́ fi kẹ́ adẹ́pẹ́ lábẹ́ tó ṣe náà lọ́wọ́n fẹ́ fi kẹ́yìn níwọ̀n bá bí ṣẹ̀rẹ̀ ṣe máa ṣùgbọ́n kò jáde kúrò nínú ìdádọ́ pé kèfèrí lẹ́nu níbi hukumu àdùnìyàwíyà àkámù dùnìyàwíyà ọ̀tọ̀ àkámù òkọ̀rọ̀wíyà ọ̀tọ̀ ìdájọ́ táyébò láṣẹ àmàlà rẹ̀ ẹni tá a fẹ́ establish ìdájọ́ títọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ̀ṣí àyàn àfi sọ́dọ̀ ọlọ́run ọba ni bọ̀ nídàájọ́ táyé téèyàn kì í bá kírun lókè ábẹ̀rẹ̀ nísìn téèyàn bá jẹ́ mọ̀tàkásì ó gbà pọ́nrán èèyàn ni ó ní kódà ẹ má bá ń bẹ́ lọ́rùn kò sọ̀rọ̀ lọ́rùn lọ́kùnrin tó fi kú tí a bá gbà pé áásí ni ó túnmọ̀ sí wọ́n á kírun sílẹ̀ ní bẹ́ẹ̀ la àgbẹ̀kùn fáìdà wo ló máa ń sẹ́kùn bí àdìsá náà bí pé máa ń tarọ́ ká fakọ̀dé káfà ẹ̀dẹ̀ wá wẹ̀ lọ́wọ́ pé ajẹ́ pé kúfùrù tó ṣe náà tó bá sọ pé kúfùrù sọ̀gí nǹkan sọ pé bóòlù sí ẹsẹ̀ pẹ̀lú àdìsí pé bẹ́yìnà rọ́júlí wà ṣíríkì wà kúfùrù tẹ́rùkù sọ̀rọ̀ nígbà táwọn ẹbí kúfùrù so eléyìí èyí ò máa wò then nǹkan kan wà táwọn onímọ̀ máa ń sábà nínú wà lọ́pọ̀lọpọ̀ ọ̀dà tán bá fẹ́ mú kúfùrù tó jẹ́ asgore wà nínú naso ìmọ̀ ń wà bìdó ní mari fàmì man halafa bi ghayri Allah wa qad kafara àbí ìfìnẹ́ni ìfìnẹ́ ìfìnẹ́ni fi ummati huma bihi huma méjì ń bẹ nínú sẹsẹ àwọn kúfùrù dẹ̀ ní nǹkan yẹn ẹgbẹ́ ìgbàtán mú wọn mú wọn ní kófùrù ní nẹ́kẹ́rọ̀ ó túnmọ̀ pé kófùrù yẹn kófùrù bọ́ ẹlọ́wọ́ náà sùn ti bí bẹ́yìnà rọ́júlì wà lè ta so eléyìí mo rò pé ibi tí àwọn tán sọ pé kì í ṣe káfí lọ jù wọn ni hukumu ọ̀fọ̀rọ̀wíyà tó jẹ́ pé ìyẹn ní tátàmà ṣe àṣìlọ bọ̀ hukumu ayé báwo láṣẹ àmàlà ẹ̀ báwo láṣe ámọ́lá rẹ̀ ìní nǹkan tá ń sọ tó bá kú bó láṣe dé pẹ̀lú ẹ̀ tá bá ṣe mistake fọmọ fún àríyàbára àbó òkèrùn láti láti àmẹ̀bẹ̀lọ́n ẹ̀ mẹ̀bẹ̀lọ́n bó bó lẹ́sì mẹ̀bẹ̀lọ́n tó bá ti kú láti láti àṣẹ mẹ̀bẹ̀lọ́n kó mọ̀ dòkú òun náà ni ẹ̀yìn tètè lọ ṣe fásitì ní káwọn ẹ̀ tètè lọ fàyọ kó bẹ̀rẹ̀ olórí ibú nìyẹn yẹn ti di kèfèrí o ẹ̀ gbà yàwó ẹ̀ tí ì bá kẹrùn náà wẹ̀ àwọn ìdájọ́ tayé nìyẹn tó bá fogún lẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك اليك السلام عليكم ورحمه الله وبركاته السلام